الشيطان الرجيم بسم الله الحمد لله وعلى دين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى جنة ربي السلام على أشرف سيد الأنبياء محمد رسول الله وعلى آله وأصحابه وكل من سلك سلكه إلى يوم البعث أما بعد السلام عليكم ọba tí a fi ọpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe wa ní mùsùlùmí atọrọ ìfẹ́ àtìgẹ̀ wọn aṣáájú wa alẹ́bùwà Muhammad sallallahu ta'ala alaihi wa sallam alẹ́bùsọ̀rọ̀ wa ní àánú ìfẹ́ ti gbogbo ayé pátá olùwà kọ́ wa alẹ́bùn ìfẹ́ àtìgẹ̀ wọn aṣáájú wa alẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam àwọn aráyé àwọn ọmọlẹ́yìn rẹ̀ ìkàlù olùtẹ̀lé ìlànà òjíṣẹ́ ọba aláàbẹ̀rù dáadáa títí lọ sí ọjọ́ àjíǹde. orí ti ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún nínú oṣù ọlọ́bẹ̀ ahọ́n èyí tó jẹ́ oṣù kẹrin fún ìdí ọmọ pé forty two àti abáwò àríkí oṣù kẹrin láwàá yìí èyí tí ń túmọ̀ sí pé wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọba pẹ̀lú ilé àtúnṣe kí ni òun lè lọ lẹ́yìn yẹn ìgbà wo lẹ́yìn abẹ́rẹ́ rẹ̀ tí a bọ́ apá níbi tí a bá dé yìí tí a bá wò yìí tí rọmọdọ́ ẹ̀mí ìlú a rí pé nígbà tá a wà ní oṣù kẹrin a sì mọ̀ fún kẹta náà wọ́n bẹ̀rẹ̀ rọmọdọ́ tó túbọ̀ sí pé òun náà ti tún ṣe kiri tí ó súnmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn kọ́lọ́mù àlejò alákọ̀ọ́kọ́ wa ní ẹ̀mí ọ̀fẹ́ àtijọ́ dáadáa ọ̀la agbára ọlọ́run wa ògbó rẹ̀ gbogbo táà sí táyé báyọ̀ ọlọ́run pàdé tàbí jọ̀rọ̀ fún wa èyí táà táyé lẹ́nu ìbínú rẹ̀ ọlọ́dàkùnà wa ń bẹ̀rù wọn lágbára wọn láwùjọ rẹ ààrẹ kíndìnrín ni a sọ̀rọ̀ nípa tó dé mọ́ ẹ̀kọ́ èyí tó ní ṣe pẹ̀lú ìwọṣọ ìmúra ìkárí Islam ó fẹ́ kí a máa sọ̀sọ́ ká múra orí pé ọlọ́run bá lè sọ́lá òun náà ni ó dún aṣọ fún babaláwo àgbà àlejò wa Adam alayhi salam àwọn olùmọ́jú kó yọ wá pé kí ìrọ̀rùn àrùn káàkiri. wọ́n ló ń túmọ̀ sí pé ara ìbínú ọlọ́run ọba ni torí pé tí a bá wò nígbà tí ọlọ́run ọba àlejò ọlá tó bínú sí ádámù àlóòtú tẹ̀lẹ́ àti ìyàwó pé wọ́n ti takò lára wọn àwọn tí wọ́n ti wà nínú aṣọ ọlọ́run ọba wọ́n jẹ́ ń tọ́pára wọn ní òwò látara tí wọ́n sì ọlọ́run ọba èyí ló fi jẹ́ pé tí a bá rí àwọn èèyàn tí wọ́n ń wò káàkiri wọ́n ń wò wọ́n rìn aláìlójútì káàkiri ó túmọ̀ sí pé irú ìṣètì yìí ọjẹ́ ìṣètì ìbínú ọlọ́run ọba ara àmì ìbínú ọlọ́run ọba sí wọn iná ẹ̀ ni àbákẹ́lẹ̀ ni pé anígbà Muhammad sallallahu ta'ala alaihi wasallam ọlọ́run ọba àlejò ọ̀la yìí mu ayẹ́rọ akọ̀rọ̀ ní ẹgbẹ́sì ti abdul ó nífẹ̀ẹ́ máa rí mu pa ìjẹ̀kùn rẹ̀ lára ewu ọlọ́run nífẹ̀ẹ́ tí kò máa rí pa ìjẹ̀kùn rẹ̀ lára ewu kí ló fà á ìgbà tó yẹ arákùnrin tó ìtakọ̀sùn a sọ yìí bíi yúrò tó ṣé ìwò ní kí ló nínú àwọn fún àǹkà àgbẹ̀dọ́ nínú dúkìá ni àtúgbò ah, ní nǹkan báyìí àfọwọ́ adébẹ̀ ọlọ́run máa ń lẹ́fẹ̀ẹ́ kọ́ máa rí àyè ìbẹ̀rẹ̀ àrùn láàrin yẹn ni kí ni túmọ̀ eléyìí òun náà pé iṣẹ́ bá ti takò kéèyàn múra àgbéraga síbẹ̀síbẹ̀ ẹ̀rí àfẹ́kọ́jẹ́ pé ìbẹ̀rẹ̀ àmì kọ́nà ọba ṣe kọ́ máa rìn nínú ìmúra ẹ̀yìn kó máa jẹ́ àmì ṣùkúrù lè náà subhanahu wa ta'ala bí àmì kéèyàn ti kí ni òun kò pẹ́ fún ọlọ́run ọba àlejò ọlá òkòkò fún ọlọ́run ọba àlejò ọlọ́run ló bẹ̀ẹ́ sí nǹkan báyìí. bákan náà alẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó ní màá jẹ́ àlẹ́ láwùjọ wọ́n lè gbé wọn ó ní ẹni tọ́nà ọba jogún òun kó tọ́jú ohun rẹ̀ dáa ní kó ṣe ohun rẹ̀ lọ́sọ̀ọ́ àkílẹ̀ fún eléyìí òun náà ni pé ọmọ yìí fún bàtà bá ń yàn lórí ní òní dùn kù rárá ìwọ́n wa ta ó tó mọ́ la tò ìwọ́n fà wàlàwàlà àdébí ti rárá o ẹni tó mọ̀ kí á nílá o ṣé àrùn pàdé òfin ẹni yóò tọ́ náà bá kú lẹ́sìn òkú dogun kíní mi fún tó ní o ọ̀yà àti kíni o ọ̀yà rẹ̀ pé òun tọ́jú irun yẹn dáadáa yẹn ló jẹ́ pé a rí i pé àdàbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílá a máa ya irun rẹ̀ àtúwọ́ abẹ́ yà ìdí ọ̀tún máa kọ́kọ́ yà níbi àwọn ayé ọ̀gbẹ́ ọ̀nà àyà mo ti sọ fún wa pé káàdà lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílá yìí jìbù hù sẹ̀yà múnẹ́ bí sàdẹ̀húnmihì pọ̀tàrọ̀júmihì wọ̀fí ìṣòwò èyí òfìṣà rẹ̀ ìṣòlè gbé ó nífẹ̀ẹ́ sí ọjọ́ pé ọ̀tún ní tí kò máa dúdú nǹkan látọ̀tún ọ̀tún ilé tí wọ́n fẹ́ wọ bàtà ẹ̀sìn ọ̀tún ní ọkọ̀ wọ̀ bẹ́ẹ̀ náà tí wọ́n fẹ́ ya ọ ẹ̀gbẹ́ ọ̀tún ọkọ̀ sí yíyọ ilé ẹ̀mí ọkọ̀ ya alébìjẹ́ni tí máa ya irun rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni a máa fi dúró nǹkan jẹ́ wọ́n lè cream tó máa fi pa irun rẹ̀ èyí tó máa mọ òun nífẹ̀ẹ́ sí òun ní pé irun máa sọ irun funfun kọ́ sọ dúdú ẹni tó jẹ́ pé ó ti rẹ̀wú kọ́ wá lọ dá ẹ̀kọ́ sọ dúdú ọlọ́run bò nífẹ̀ẹ́ sí ó lè lu kótáwọ̀ mi o ọ̀sẹ̀ tó lọ ṣẹlẹ̀ àkóso ọ̀dáwọ̀ mi ṣùgbọ́n gbọ́dọ̀ jìnà sí kó sọ ọ́ di dúdú ṣẹlẹ̀ ọlọ́run bá ta àwọn kéèyàn sọ irun rẹ̀ di dúdú ẹni tó yẹ pé irun ti ṣe kí ni ó ti di funfun irú nǹkan tí yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ ń bẹ̀ nínú òrìṣì iná ẹ̀ ní eléyìí bákan náà àárí pé gẹ́gẹ́ bí ọlọ́run bá àlejò ọlá kó jẹ́ kí gbogbo nǹkan náà ni ó fẹ́ ní dáadáa láti mójútó pẹ̀lú ìwé títà ń sọ. tí a bá ní o inú ká gbé tàbí ká fa tẹ́yẹ́yẹ́ tó tàbí ká fi ilẹ̀ ká máa tọ́jú rẹ̀ ó ti fẹ́ lórí bí ó bá ṣe rí. àti àwọn àwùjọ tó wá bì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa kìí ṣe ohun tá a lè sílẹ̀ lọ rẹpẹtẹ. unlike irú àwọn ẹgbẹ́ bá ń wo bí irú àwọn ìlú àwọn lárúbáwá ẹ rí ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti pé irun wọn báyìí bí wọn bá gùn kò sí tó burú mbẹ bí wọn náà dáná fún wọn. àrùtí àti sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfúnlá irun rẹ̀ nígbà míì mo máa ń dé jìká nígbà míì mo lè dé ibi báyìí. ṣùgbọ́n tá a bá wò àwọn ọmọ wọn yìí yàtọ̀ sí irun tọ̀dọ̀ tó wá ń bí wọ́n yàtọ̀ sí kò í ṣe ohun tó ayé ìṣòro tí wọ́n ń gùn bí irú ọ̀dọ́ wọn yẹn ṣùgbọ́n ní kúkúrú òun náà ní pé èèyàn ní àǹfààní láti jẹ́ kúkúrú kí wọ́n gbé òun ẹni torí pé nígbà tó wọn bá ń ròyìn àwọn mùsùlùmí ní wọ́n ti wọ̀lú mọ́gà òun ní wọ́n mọ̀kọ́ ti mọ̀hálì sílẹ̀ wọ́n ó sà fún mọ̀hálì sílẹ̀ wọ́n ó sà fún ọmọkọ̀ sílẹ̀ ẹni tí ọkọ̀ rẹ̀ gbé ní ẹni tí ó gbé lẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ní àtúntò á ti pé àwọn tí wọ́n fà yẹn wọn olúwa bá ń sa ni wọ́n ń kẹ́ wọn lẹ́yìn ìgbà yẹn kọ́ olúwa ni wọ́n kọ́ sí rí àtàwọn tí wọ́n ti kílẹ̀ táwọn náà ti fún wọn náà ìyẹn ń tọ́ka lórí mọ̀ṣọ̀rọ̀ ẹ̀yẹ ti kọ́sọ̀ ṣọ́ọ́ wọ́n ti lè pè é àti tẹ̀sọ̀ pé yẹn lè gbéhùn ìyẹn ti lè fa nínú òrí sílẹ̀ ni pé kí èèyàn má dàbí kí èèyàn má dàbí wèrè pẹ̀lú ohun rẹ̀ so yálà gbígbé ni àfi fífa tó bá jẹ́ pé kéèyàn tọ́jú rẹ̀ lẹ́ẹ̀lẹ́sì tó yálà nípa kí yíyá àfẹ́ nǹkan ni òrìjẹ́ tó ń gba ọba wá rí yẹn ó wá ọjà yàfẹ́ nìyẹn òyàfẹ́ nìyẹn wá yẹ rẹ̀ bẹ́ẹ̀ sì ni nǹkan ti wò ṣe òun lọ sọ ẹ̀ di ẹni wọ́n yà fún tó eléyìí sínú nǹkan tí agbọ́dọ̀ ti àmójútó dáadáa ni àbákẹ́rẹ́ lábẹ́ ẹran orí òun náà ní pé kí àwọn èèyàn gbé wọn fẹ̀gbẹ́ kan ẹlẹ́ eléyìí ò bójú mu àwọn ọ̀làjú kọ́là ju àkọ́sà ṣèlú ọlọ́wọ́ bá kọ̀ nígbà tí ẹ wá ló ń gbẹ ọ wá lọ́ka yorùbá mà ìtẹ́ni kiri kan lọ́wọ́ wájú lẹ̀ àbófẹ́yìn lẹ̀ àbófẹ́gbẹ́ lẹ̀ gbúrò àwọn fẹ́yìn ẹ̀sìn tó gbogbo rárá nínú òwúrọ̀ tí ọ̀dà nínú ṣèlú ọlọ́wọ́ bá ní ilé yìí wà. bákan náà nínú àwọn òwúrọ̀ tí ọ̀dà àkọ́gbẹ́gbẹ́ ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ lọ́kọ́mọ̀ sí wọ́n gbọ́ ń sáàlì ẹ̀wọ̀n kẹ́ wọ́n wá gbọ́dọ̀ èèyàn bá bẹ ọmọ lọ́wọ́ gbà lórí ibẹ̀ látàyè ìyẹn ẹ̀kọ́ bá yẹn sọ̀rọ̀ kí ló á lọ wọ ṣòkòtò sí tó wáyé pé owó ṣòkòtò níbẹ̀rẹ̀ ni ṣòkòtò wá wà tó eléyìí inú ìfẹ́ tí ògbó ni mo tí ò méjì sẹ́ǹsì rárá ìpínlẹ̀ ni irú àwọn nǹkan yẹn wà ó sì tako èyí ti gidi fún ẹni tí ń jẹ́ mùsùlùmí alimọ́ńbọ̀ alikisan alimọ́ńbọ̀ lùjẹ̀mí ìrísí tó rẹwà inú ẹ̀ ni tàkìlímù làbọ́ọ̀fẹ́ ká gé èkán rẹ wa nínú àwọn ọ̀rẹ́ tó bẹ wà ní ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá fẹ́ ká gé èkán rẹ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlè mọ̀sílẹ̀ ó ó fi àtò sí èkán pé tó bá pátápátá gbogbo ọ̀rọ̀ kọjá ogójì ọjọ́ táàkà gbé èkán wa ìwà abẹ́ wa àáfùn wa ká má kọjá ní ká má di ọkọjá ogójì ọjọ́ orílẹ̀ ìtàn ló bá sọ̀rọ̀ lókun ìgbà tí èèyàn bá ti fi ń tọ́jú rẹ̀ ṣùgbọ́n tó wá pé ààyè kẹ́lẹ́ wá gún sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ ẹlẹ́mí ògùn gbogbo ìkẹ́lẹ́ ní ìṣiṣẹ́ ni yóò wá gún àwọn yẹn tó wá bá ní kó tó lọ wá ti ṣí ààyè kẹ́lẹ́ mo tó lọ wá ààyè kẹ́lẹ́ mi lọ́tọ̀ ẹ̀dí ẹ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n fi wọ́n wá nà oríṣiríṣiríṣi mọ́ ọwọ́ tí ọmọ ìgbà ìfún wọn lẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀pọ̀ lẹ́nu fún owó fi ń ara rẹ̀ dáyẹ̀ ilé yóò bójú mu ilé yóò bójú mu tó òṣèré ọlọ́run bá fẹ́ ká ní òye tó da ṣùgbọ́n pọ̀ fún wa ní olóró àwọn ìjábá yẹn tó èyí kánà wa kó má jọ ní pé ààyè pé ìkẹ́lẹ́ máa gbò tí ó kọjá èyí tó fi fọmọ ènìyàn tàbí ká máa wá lọ wá èyí kánà yìí tàbí ká máa wá gbẹ̀gbẹ̀ dákẹ́ sí gbogbo ilé yóò ṣe kí ni òfin ilé tó bójú mu bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa àwọn obìnrin pẹ̀lú oríṣiríṣi à ń lọ ṣerun ń lọ ṣerun yálà ẹni tó ṣe pé irun fi ẹ̀ yóò fi okun mu ní o ìpínlẹ̀ ògbójú mu ẹni tí ń yí irun rẹ̀ po torí pé wọ́n á sí ọlọ́run bá àdéhùn ọlá sọ nípa píṣẹ́ ìtọ́ọ̀nù yóò máa ti lóko fáwọn ènìyàn nìyẹn tí wọ́n máa yí ẹ̀dọ̀ ọlọ́run ọba po wọ́n máa yí ẹ̀dọ̀ ọlọ́run ọba po èyí ló jẹ́ pé lónìí oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń ṣe àwọn plastic pọ̀jù bí wọ́n ń ṣe lónìí lágbàáyé pẹ̀lú kékeré àwọn èèyàn ń lọ ṣe tó jẹ mọ́ tó transgender jẹ fà á ṣùgbọ́n yẹ pé ọkùnrin wọ́n ó ṣe tọ́jú ìtòjú fún yóò kejì obìnrin wọ́n á sí obìnrin yóò dọkùnrin. bákan náà ni pé tó bá yẹ pé mílíọ̀nù ni wọ́n lò ẹlòmíràn tó tún mú yìí òkú tó yẹ pé bí ajá lòun ti rí yóò lo àtijọ́ ọ̀tọ̀ ní kó lo àtijọ́ tó pẹ́ lórí kìíní yẹn ọ̀tọ̀ ní kó wá bà ní olú orówó gidi wọ́n fi ṣe gba ọlọ́run rẹ̀ yẹn tó oríṣiríṣiríṣiríṣi lórí gbogbo tẹ́tẹ́lẹ̀ ọkùnrin òun jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ti wá ṣe kíni òun ti wá ṣe tọ́jú fún òfin di obìnrin báyìí tó òun láì fi mọ̀ pé kíní báyìí báyìí tó àwọn òun ti gba àwọn nǹkan yẹn alùpàdé irú ẹ̀ lọ́kọ́ ìkẹyìnlá tí wọ́n yí ẹ̀dọ̀ ọlọ́run bá wọ́n yí epo gbogbo owó àwọn nǹkan báyìí ìrísí tọ́lọ́ wọn bá àdékọ́ lábẹ́mú sí ni ìrísí tọ́lọ́ wọn bá sí ni bákan náà ni pé ara mi bí wọn lọ́wọ́ ọba ni ara mi bí wọn lọ́wọ́ ọba bẹ́ẹ̀ sì ni ó ń túmọ̀ sí pẹ́ṣẹ́ ìkọ́ọ̀lù ó ti jókòó ti àwọn èèyàn gbágbáágbá ìjókòó ti wọn ó sì fi ọ̀rọ̀ wọn ṣe bákan náà ni pé inú mi ṣe ni ká wọ bàtà àtàlẹ́ ẹ̀rùn àtúwé wọn ọba ó fún wa lẹ́kọ̀ọ́ ká dárúkọ ọlọ́run bàtà àfẹ́ láti jẹ́ pé kí ni ẹ̀sìn ọ̀tún ni àkọ́kọ́ wọ̀ bákan náà ṣe sọ̀rọ̀ lọ́wọ́ àwọn olùsílẹ̀ ó kọ̀ fún wa nípa pé kó tẹ́ kí bàtà ẹ̀sìn kan láàmú àwọn káàkiri ó nínú ká bọ́ méjèèjì lábùgbé ìlú ìjọ ń lọ bàtà rẹ wá já nínú kó bọ́ méjèèjì kó méjèèjì lọ kó lọ bàtà rẹ já yàtọ̀ fún kọ́ máa nìkí ni kọ́ wá rin àwọn bàtà ẹ̀sìn káàkiri tó dá ká máa bàtà ẹ̀sìn káàkiri ó ká fún ẹ̀kọ́ ìṣàlùsọ̀rọ̀ lọ́ọ̀ ìṣàlùsọ̀rọ̀ wa lọ́kàn ìjọba bí wọ́n bọ́ta àníbi ní nìtẹ́kùn lùmùnẹ́ àwàlàhùmọ́ tẹ́kùn wà á fún lùmọ́ dànù kọjá títọ̀ fún lọ́kọ̀ọ́kọ́ wọ́ ó sì jẹ́ pé tó sì ní ọkọ̀ bọ́ọ̀lẹ̀ nígbà tó bá fẹ́ di kéde tó bá fẹ́ bọ́ bàtà rẹ̀ lẹ̀ bàtà rẹ̀ fi ọ̀dà inú ẹ̀kọ́ àkàwọ̀ bàtà wa bọ́yá ó kó ẹ̀gbin àbí òkú ẹ̀gbin ìgbà tó bá kó ẹ̀gbin àlẹ́ ìtawà ti tún múlẹ̀ inú rẹ̀ dáadọ́ ló yẹn kọ́ òtún jẹ́ ìmọ̀ra fún bàtà yẹn. ẹ̀rì tó ń bàtà mi lọ́wọ́ fún wa pé àwọn yẹn wúlò èrè bàtà kí ọ̀rẹ́ yẹn máa fi bàtà kí ọ̀rùn lè máa fi bàtà kí ọ̀rùn. ọwọ́ bó wá kó sákèsì pé ẹ máa wú ìsàlẹ̀ bàtà yẹn kó má ìtumọ̀ yẹ ìdí owó àti bẹ́ẹ̀ tẹ́kì mọ́ wà lẹ́ ẹ̀sìn kí nu ẹ̀sìn nulẹ̀ tẹ́ bá ti fi nulẹ̀ ẹ̀sìn mú ẹ̀gbìn yẹn kúrò ní ibẹ̀ nìyẹn tòwárò pé nínú òbí sí àkójọ eré òun náà ní kí awọ bàtà àtúwàsọlá ní nípa pé gold kò jẹ́ tí ó tọ́ fún ọkùnrin a yẹn wá lọ́wọ́ àrùn ọba ń gbù àbí kọ́lọ́ wa chéèjì ọba gbogbo àwọn nǹkan yẹn obìnrin ló yẹn so ìyẹn sọ̀rọ̀ lọ́wọ́ kan ó mú gold àti àárẹ̀ lọ́wọ́ ní àwọn ọmọ ẹ̀rí méjèèjì tó ń lọ́wọ́ yìí gbòdì ni aṣọ àríyìn ni èèwọ̀ ló dé báwọn ọkùnrin inú ìjọ mi yìí kò sínú kẹtọ́ kan oṣù kìíní o tí ó gbóhùn máa fi sọ̀sọ́ kí lè fi wọn ìdá kò sínú oríkì ọkùnrin alimọ́bọ̀rọ̀ àtàkàrẹ̀ èyí tó da ṣẹ̀rí àtúnṣe sí a sì gbọ́dọ̀ ṣèké ni a gbọ́dọ̀ ṣàtúnṣe ká kó lébi àwọn èyí kò bójú mu yálà nínú àwọn àdámọ́ ara gẹ́gẹ́ bíi irun ara ni o àbí bíi oríkì ara bákan náà inú àdámọ́ ara bí ìkẹ́lẹ́ ni o tàbí bí kí awọ́sọ awọ bàtà gbogbo àwọn ọ̀fẹ́ yìí a gbọ́dọ̀ ẹ̀kọ́ Islam gẹ́gẹ́ bí Islam ti mú wa ìpáyọ̀ wá lọ pé wọ́n ti fún gbogbo wa pátá mímúra wa ká máa jọ mùsùlùmí ká máa jọ mùsùlùmí fún ọ̀rọ̀ àárò pé a ti mọ̀ pé ìdí ẹ̀rọ mùsùlùmí ni yára ilé ìjẹun tí ò bójú mu ẹ̀díkèrè tí wọ́n máa jọ mùsùlùmí gbogbo omi tá a bá ti bára wa tí wọ́n máa mọ̀ wá ní mùsùlùmí ọlọ́run bá nìkẹ́ la yóò ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa ààrẹ kókó fún wa ọlọ́run bá nìkẹ́ yóò sì gbà ní ìbáradà kò ní gbà lù wá láyà ọ̀là agbára ọlọ́run la ògbó rẹ̀ abẹ́lẹ́ subhanahu wa ta'ala bí ó kálukú wá tó kọ́ká ní àwọn ìtàmà wa ìtàjẹ táàmù ìsọlọ́wọ́n àbọ̀ ọ̀hún ìṣọ ẹnì kọ̀ọ̀kan wa ó sì lọ́wọ́ àwọn ọmọ tí ń mùsùlùmí àwọn olùbàbà nìkan náà kò sọ wa mẹ́ ọ̀là ìpínlẹ̀ ayé ọlọ́run bá ọlọ́run bá òun náà ló mọ táwa ọlọ́run bá fẹ́ àwọn olùsìlè ṣe lọ́kọ́ wa ṣe àkọ́bá bí àbùkátà wa wọn là ń bá rẹ̀ lọ́wọ́ ìlú rẹ̀ rọ́pàá náà ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين وجعل المتقين اماما اللهم انا نسالك الهدى والتقوى والعفاف والغنى وصلى الله وسلم على سيدنا محمد واله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته